ǹjẹ́ ẹ lè sọ àwọn òrìṣà tí ẹ ní tẹ́ ń bọ̀ bóyá yẹn ò dẹ̀ pé ní òrìṣà o nǹkan tẹ́ bá ń pè bàbá. òrìṣà náà lòrìṣà ń jẹ́ a lè kún òrìṣà kéré torí ẹ bọ́ra ní wọ́n àdìjọ́dún ní wọ́n lọ́dọ̀ dá àwọn lọ́sẹ̀ dá àwọn náà òrìṣà kankan kò sí kékeré òrìṣà kò sí kékeré òrìṣà kankan rárá o òrìṣà mẹ́rìndínlógún ni bàbá mi ní kó tó jáde láyé òrìṣà mẹ́rìndínlógún lára ẹ̀ bàbá mi náà ń lála olóòṣà ńlá ó ní tron òṣà tron bẹ́ẹ̀ ni ilẹ̀ Benin ni ẹ̀ o bàbá mi ni ọ̀sán yìí wà lọ́wọ́ wa ọ̀sán yìí mẹ́ta akọ méjì abo kan bá mi ni oníṣàngó olóhùn sàbẹ́bẹ́ nígbà tá a bá wọnú ilé ìmọ̀lẹ̀ wà nulẹ̀ sáwàtà lè kàtẹ́. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ jẹ́ kí n sáré béèrè léyìí lọ́wọ́ yín torí ọ̀rọ̀ tó ń lọ ni àwọn èèyàn kan gbà pé wọ́n máa ń fi èèyàn bọ òrìṣà ǹjẹ́ ó ní nǹkan tẹ́lẹ̀ sọ ń pa ẹ̀ láti fi dá àwọn ọmọ aráyé lẹ́kọ̀ọ́. kábíyèsí ọlọ́run kò sí ìkẹ́ tó pé wọ́n fi èèyàn bọ òrìṣà o kò sí ní tó jẹ́ pé tó jọmọ́ wípé à ń fi èèyàn bọ òrìṣà ah òrìṣà tó bá wà gbogbo ibi tí òrìṣà bẹ́ẹ̀ bá wà ní ìlú tí irú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ irú òrìṣà bí ò ní gbẹ ẹran kò ní gbẹ díẹ̀ kò ní gbẹ yẹlé pàápàá ẹ̀mí èèyàn ni ó gbà ẹni tó ń fi èèyàn gan bọ òrìṣà fún ara rẹ̀ gan wára rẹ̀ tó bá pọ́wọ́ yẹ ọ̀sẹ̀ ní ọ̀padà pa òun náà sẹ́mi níwọ̀n á máa fi èèyàn bọ òrìṣà nígbà tí n bá níyàn fún wọn ṣé kò ní gbẹ̀mí tèmi náà kò sí ní tó jẹ́ pé à ń fi yan bo òrìṣà níbi kíbi o kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ pé à ń fi yan ṣe nínú ìṣẹ̀ṣe o rúnìsìn wọn bá ṣòro ń gbà mí wọn bá lu agbo àjà pé tọ̀tọ̀tọ̀ ẹ mọ̀ jáde o ẹ mọ̀ jáde o kó ṣe pé fẹ́fẹ́ ní ẹrú bọ̀ kó ní tó máa forí gbogbo ológun ní àsìkò yẹn ni kó ní tó máa kàgbá kó orí ibú lásìkò yẹn ni kẹbọ lè fi kẹbọ lè dání tọ́wọ́ ni ẹ má jáde ládùúgbò yẹn fẹ́ sí tutù kan bẹ́ẹ̀ bá bòde tẹ́ ẹ kò wọ́n àgbákò lẹ kò ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jáde tọ́ ni ẹ má bòde tọ́ ń sawo lọ́wọ́ tọ́ ń tutù tọ́ ń ṣòro lọ́wọ́ tó wá bọ́ta o ti sàgbákò níyẹn tiẹ̀ nìyẹn torí ẹ̀ kó lórí gborí ẹ̀ pamọ́ àwọn tí wọ́n ń lọ wọ́n ti ní tọ́jẹ́ sínú wọ́n tó ní kankan náà wọ́n fẹ́ jáde tiwọn sóbi kó o ti sàgbákò nìyẹn ṣèyí wọ́n lè máa very careful tó bá fún yẹn láti kìlọ̀ pé ẹ má bọ́ta mi o torí àfojúdi máa ń pààyàn lọ àì kò sí pátí fi èèyàn bọ òòṣà kò sí pátí fi èèyàn bọ òòrò. ẹ ṣeun bàbá a rí i pé ẹ ní ọ̀sán yìí tó ń sọ̀rọ̀ bàbá àti ilé wọn lórí ayélujára káàkiri a dẹ̀ rí pé àwọn kan ń sọ̀rọ̀ pé irọ́ ló wà ń bẹ̀ pé kò sí ọ̀sán yìí nílẹ̀ Yorùbá mọ́ Hmm. bàbá ǹjẹ́ lè ṣàlàyé fún wa kí ni wọ́n pè lọ́sàn-án yìí ṣé lóòótọ́ lọ́rọ̀ táwọn èèyàn ń sọ bàbá. kábíyèsí lódùmarè kábíyèsí ọlọ́run tó tòrí ọlọ́run tó tòrí ọlọ́run tó tòrí ọlọ́run ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà tọ́lọ̀ káyé lọ́wọ́ ìbà wọn tapá jórí ìbà wọn ti fún jẹdọ̀ ìbà wọn tọkàn jíròrò o ìbà gbẹ́gbẹ́gbẹ́ ayé ìbà kábíyèsí elédùnmarè mo tún ṣe kábíyèsí ọlọ́run sí ọlọ́run bá a ṣe kéré tó yìí ọlọ́run kádàrá ọlọ́run kádàrá pé kí n jogún ọ̀sán yẹn náà bá tó bí mi ọ̀sán yẹn wà bàbá o ọ̀sán yẹn wà tó dájú dáadáa tó sì ń jẹ́ tí sì ń fọ́hùn tí ń ké tọ́tọ́tán ó kí wọ́n ní kò sí ọ̀sán yìí èyí tẹ́ ń wò lórí lórí social media ńkọ́ bọ́ bá kóyàn dìbí ọ̀sẹ̀ yẹn á ní kó bá wa mú tálẹ̀ tó mú kan láàrin wọn ọ̀sẹ̀ yẹn á tú láti ẹ̀yìn ọmọ agbọ́mọ tó bá gbọ́ ọkọ àti ìyàwó tó fẹ́ ṣe DNA test tó ti lọ́wọ́ lọ hospital tó bá débì àwọn fẹ́ràn bẹ́ẹ̀ wọn làwọn bí ọmọ yìí ọ̀sọ̀ yìí dẹ̀ sọ kò sọ́sọ̀ yìí kò sọ́sọ̀ yìí ẹ lọ social media ẹ lọ wo ṣe tí bàbá yẹn ti mo ti ṣe kò sẹ́ tó mọ̀ pé mo ní ọ̀sọ̀ yìí tẹ́lẹ̀ nílé kò sẹ́ tó mọ̀ láìpẹ́ àmọ́ iṣẹ́ orí social media ti máa ń post kò sí ní post ọ̀sán ìlàyé rí ń bẹ̀ torí gbà kó oníṣẹ́ kan ti máa ń ṣe onínọ́mbà yìí ni ni máa ń lò nígbà tí kẹfẹ́ di wàhálà tó di gbá tó dà wò mo stop ẹ̀ mo ń lo rẹ̀gàlì mo ń lọ́sà lọ́sẹ̀ pé tá a bá pè báyìí yóò dìde tó bá jẹ́ òun ló gbé tó bá jẹ́ òun ló mú nǹkan yẹn yóò dìde sókè tó bá yẹ kì í sóhun ni yóò jókòó tó bá yẹ kó ọmọ tẹgbẹ́ tó yẹ kó ọmọ àlè ni yóò dìde ọmọ àlè ni yóò dé wọn á túnṣe kọ́ pé ah, àṣírí agbára wà ní yorùbá ẹ jẹ́ kí n tún mọ̀ pé ọ̀sán yìí wà ní tó wà torí mo rí máa kan tó ṣe program máa yẹn lẹ́nìí àwọn tó láyé wọ́n máa bínú sí ni tó fẹ́ bá wújẹ́ ni ó wá lọ mú bàtà bèbí ó wá ń fọ́n ó wá mi kíní kan báyìí ó wá ní bàbá òun bàbá òun bàbá òun wá rẹ́rìn-ín nkɔfojufo stroll mo stroll live ni nkɔfojufo náà ni pé ah ɛɛn n wà jẹ́ kí n mọ̀ pé ọ̀sẹ̀ yìí wà mí tọ̀sẹ̀ yìí wà ló fà tí mo sọ pé ọ̀sán yìí máa lẹ́ o bàbá mi máa fojú àṣẹ bí hàn o èmi sì ń sọ tó bá sọ pé ké o àwọn ìjọba sọ pé ọ̀fẹ́ tèmi mẹ́mọ̀ ọ̀sán yìí tó kàn fáwọn kọ́ ní kó ní kálukú kó ọ̀sán yìí nìṣó kákóso kákósa kálukú sàpà kákó bàtà táwọn mẹ́mọ̀ pé yẹn lọ́sàn yìí tó kàn fáwọn ìyẹn ní ni ẹ jókòó báyìí kẹ wá jìnnà sọ̀sán yìí kó wá máa kúkú máa bá sọ̀rọ̀ kí n wá rú bíi kí n jókòó báyìí títí ta yìí kí n wá bọ́ sọ̀rọ̀ láti bẹ̀. wàláì olódùmarè ń bọ̀ ọ̀sán yìí wà mí tó wà tó kọ́ fáwọn dáadáa hmm. mi ní ká lè sọ púpọ̀ lórí ẹ̀ ó wà dáadáa hmm. torí táwọn èèyàn ti rí ni tó hmm. dá mi lójú Mm. mo ti fi ń tú mo fi túyọ̀lẹ̀ mo fi gbàrẹ́ lẹ̀ mo fi wo ìyọ̀sọ̀ mo fi wo ọdẹ orí mo fi wo stroke appendix mo fi tọ́jú àwọn ẹ̀rọ oríṣiríṣi ẹni tó ń wọ́n mọ́ lọ́mọ ẹni tó lè jẹ́ rí jẹ́ ẹni tó ń du property pẹ̀lú ẹ̀ mo ń fi bàbá ọ̀sọ́ ìgbà jáde kí là ń pè ní bàbá ọ̀sọ́ ìlà ń pè ní bàbá á ní bàbá bàbá ni tó ní bàbá àgbàlagbà ni ọ̀sà tó lóun yíyá mi ni bàbá mi lọ tí kò wájú ọ̀dọ̀ tọ̀ ni tàbí tó ẹjọ́ tó lọ́hùn ọ̀sán yìí wà. Hmm. ṣé o pé kí ni yẹn wọ́n fi gbá àwọn èèyàn gan ọ̀sán yìí yẹn àwọn kan wà wọ́n máa lọ wá kí ni bàtà bèbí wọ́n á fi sókọ́ rẹ̀ kẹ́ ẹni tó bá ń lò ẹ mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ gan ẹ mọ̀ pé eléyìí ohun ẹ̀yà tó sóhun ọ̀sán ni ṣẹlẹ̀ ta máa mì yẹn kì í ṣe kókòtà ló wà ń bẹ̀ ó ní tó wà nù sẹ́rẹ̀ kọ́sọ̀ yẹn wà ní gúúsù kó wà láríwá tá a bá dùn gbọ́dọ̀ dáa lóhùn. àwọn tó ń sọ pé ọ̀sán yẹn kò sọ̀sán yìí dídí pé wọ́n ti fọ̀sán yìí gbá àwọn ẹlòmíì tó dẹ̀ pé irọ́ ni ọ̀sán yìí gẹ̀rẹ̀ wíwẹ̀ ìjẹ́bẹ̀ lọ́sán yìí tọ́sán yìí bá kó ẹ kan confam tested òkè ni ọ̀sán yẹn máa fún yẹn lóògùn máa fún yẹn láṣìírí òògùn tó dẹ̀ pé jẹ́bẹ̀ ni wàá dánwò tó bàbá bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀sán yẹn wọ́n ti fi gbá àwọn èèyàn lómi tó lóhun lọ́sàn yìí tó yẹ kó wọ́n débẹ̀ of naira tó bá kọ wípé ọ̀gbẹ́ni kò sí nǹkan tó ń ṣẹ̀sán yìí o kò táwọn ọ̀nà tàbí ń jẹun nílé yìí o wo ni kọ́ ló máa lo ọgbọ́n rẹ ṣe o ah, bàbá alábàjá náà máa ti gbọ̀nsán yìí yàrá yìí bàbá mi o pópópó bàbá mi o yàrá máa dún bíbí mi tó bá sọ lóbi tó fẹ́ gbà lọ́wọ́ tòun náà tó fi pé ń tọ́ ṣe fóun bí alákọ̀ọ́kọ́ yẹn wọ́n á jọ gángọ̀ lórí ẹni yẹn wọ́n á tó gbó lọ́wọ́ yẹn náà wọ́n á tó gbé yẹn fóun náà ṣé mi mi ọmọ babaláwo tó ti wá bá mi bí ni lánàá ìlú rẹ náà tọwọ́ lálẹ́ àná. láti Ìjẹ̀bú. àwọn babaláwo wọ́n gbé mọ́tò wa ni wọ́n pọ̀ wá hmm. lórí ọ̀sán yìí náà ni hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri láti Kútọ́nù láti eh, eh, ọmọ ìbílẹ̀ ọmọ yìí ti wá ná dẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá hmm. náà oníṣẹ́ ìṣègbè pọ̀ àwọn tẹ̀fẹ́ ní kíni ọ̀bẹ mọ̀ pa kíni ṣùgbọ́n àtọ́jú pé tòótọ́ wà ń bẹ̀ ayé òde fẹ́ràn ayé ò fẹ́ lọ èmi ní ìsìn báyìí mi gbàdé ẹ̀ tí wọ́n gbà mí gbọ́ kó gbà mí gbọ́ torí gbogbo àtọ́lọ́run tọ́lọ́run ànábì kan wá sínú ìránṣẹ́ kan wá sí ayé ńgbà kan ẹ wà ànábì yẹn tí ó wáyé pariwo ẹ ẹ wà ànábì yẹn mélòó gbàtà ànábì ìránṣẹ́ ọlọ́run ni o ìránṣẹ́ ọlọ́run ló rẹ̀ ni o yẹn mélòó gba tiẹ̀ yẹn tó gba tiẹ̀ wọ́pọ̀ ẹ wo jésù là ń pariwo yìí náà jésù jésù jésù yẹn mélòó gba ti jésù yẹn nígbà tó wà bẹ̀rẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ìrìnàjò wà láyé gbogbo ayé gba tiẹ̀ ìgbà ẹ̀kọ́ ló máa fẹ́ ẹ torí nǹkan tẹ́yìn ní tọ́hún ò ní ìní ò máa bí wọn nǹkan tẹ́yìn mọ̀ tọ́hún mọ̀ yóò máa dùn wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ kan tí wọ́n máa bà wá jẹ́ kí ló lè fà bí bàjẹ́ ni pé nígbà tí wọ́n wá sọ́dọ̀ mí lẹ́sìn ọkọ̀ yín wá tẹ́lẹ̀ gbé nǹkan wọn tó sì jẹ́wọ́ mi sí tẹ̀nu òsà tèmi wá mú ẹ ẹ bá wá dórí social media ẹ bá gbọ́dọ̀ láàyè lórí ibú ni o ẹ dúpẹ́ pé òun hmm. so therefore ọ̀sán yín wà ní tó wà. é babá.